إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله أتما تسواجه lórí àlàyé tíra Bulughul Maram èyí tí al-Hafiz ibn Hajar al-Asqalani takojọ látinú ọ̀rọ̀ anábíwa Muhammad sallallahu alaihi wasallam nípa àwọn ọ̀rọ̀ ẹ̀sìn wa. Sallam, وعن أبي أمامة الباهلي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الماء لا ينجسه شيء إلا ما غلب على ريحه وطعمه ولونه أخرجه ابن ماجه وضعفه أبو حاتم حديث أبو أمامة الباهلي èyí tí al-imam ibn majah tọ́gbàwá bákanáà al-imam ad-daraqutni àti at-tabarani fi al-kabir abu hatim ìkàlára àwọn afá aládìí ìkejì abu zur'ah wọ́n ní hadithi hadithi tí kò lálàáfíà ni ìyẹn tá a bá ní káwo ṣé ni hadithi ní ṣókí àwọn afáà máa sọ wípé hadithi rushdin bin sa'ad òun ni hadithi so hadithi tí ó lẹ́ni ṣùgbọ́n ìtumọ̀ hadithi iṣẹ́ àti ìmúlò ó ń bẹ lórí ẹ̀ ṣé ni hadith ilẹ̀ ṣùgbọ́n kọ́ńtẹ́ǹtì hadith in tí àwọn mùsùlùmí múlò ní tí ẹnu àwọn àfáà dẹ́kù lé lórí ni ìnàlmá dájúdájú omi láyé nàìjísù شيء إلا ما غلب على ريحه وطعمه wọ́lá òní ó ní omi nǹkan tó mọ́ ni kò sí tí ó lè sọ ọ́ di ẹ̀gbin àyàfi tí nǹkan yẹn bá fi lè borí òórùn rẹ̀ àbí tètè rẹ̀ àbí kọlọ̀ rẹ̀ so omi ìpìlẹ̀ omi òun ni pé nǹkan tí ó tọ́ láti lè fi ṣe ìmára ni a lè lò ó láti fi ṣàlùwàlá a lè lò ó láti fi wẹ ìwẹ̀ jánábà àbí ìwẹ̀ hajj àbí ìwẹ̀ nifas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mú àwọn nǹkan tí a lè lò fún sọtá àbá ti rí nǹkan tó chẹ́ǹjì kọ́lọ̀ omi yẹn nínú àwọn nǹkan olóòórùn tó jẹ́ nǹkan ẹ̀gbin àbí tẹ́sì rẹ̀ àbí ọ̀dọ̀ rẹ̀ àti nǹkan ẹ̀gbin pé ó change tẹ́sì rẹ̀ ni àbí kọ́lọ̀ rẹ̀ àbí ọ̀dọ̀ rẹ̀ tabarati lọ́sẹ̀ tó kọjá abára sọ̀rọ̀ nípa omi tí nǹkan tó mọ́ kó sí a ní tí nǹkan tó mọ́ tó bá fi lè kó sínú omi tí ó bá ti di pé ó chéńjì kọlu ẹ̀ pátápátá a sì mọ̀ pé ní omi níyì tí ó tẹ̀wọ̀n jù ṣùgbọ́n tó bá di pé ó chéńjì kọlu ẹ̀ pátápátá àbó chẹ́ǹjì tí a lè pè lómi mọ́ ìyẹn la lè fi ṣàlọ́wàlá a dẹ̀ fi wẹ ìwẹ̀ ẹ̀sìn Islam bóyá ìwẹ̀ janaba ni àbí ìwẹ̀ haidi ni àbí ìwẹ̀ nípa kí ló dé torí wípé kọ́lọ̀ rẹ̀ ti chẹ́ǹjì pátápátá tá a lè pè lómi mọ́ bíi coke fanta pepsi agbo irú àwọn eléyìí a lè fi wọ́n ṣàlùwàlà ẹnu àwọn afá kò lórí eléyìí ṣùgbọ́n tó bá yẹ pé nǹkan tí ó kán sí omi yìí nǹkan tí kò chéǹjì kọlu ẹ̀ pátápátá ni ṣùgbọ́n à ń rí sáìnì àwọn nǹkan wọ̀nyí ń bẹ sáìnì pé wọ́n ti da kóòkì sí omi à ń rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sọ di kóòkì a ní lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ọ̀pọ̀lọpọ̀ mazahim wọ́n láàlè fi omi bẹ́ẹ̀ ṣàlùwàlá àwọn ápè ní mọ́ọ̀hù tọ́hì wọ́n lómi tó mọ́ ni o ṣùgbọ́n ààlè fi ṣàlùwàlá ṣùgbọ́n lọ́dọ̀ àwọn hànàfíyà bákanáà Ibn ibn usaimin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn àfẹ́sì al ibn baal wọ́n gbà pé kí a lè fi ṣàlùwàlá torí pé ìyàtọ̀ ṣì ń bẹ láàrin wọn àti bíru kóòkì àbí àgbò lópin bàtà wá lè pé lónìí sọ̀rọ̀ mi clear so àwọn àgbà pé kí ni omi tí ó jẹ́ tọ̀ òwúrò náà ṣe sọ̀rọ̀ náà tí wọn omi méjì náà ló ń bẹ ìsìlá kómi yẹn jẹ́ tọ̀húrú àbí kó jẹ́ náà tí ó jẹ́ ìsìn ìsìlá kó jẹ́ tọ̀húrú àbí kó jẹ́ náà tọ̀húrú òun ni omi tó ṣe wípé ó ń bẹ bó ṣe wà nípìlẹ̀ àbí omi tí nǹkan ti mixi mọ́ ṣùgbọ́n tó mixi mọ́ yẹn nǹkan tó mọ́ ni ṣùgbọ́n nǹkan yẹn ò dé lẹ́bù pé ó gba ìjómi kúrò lára ẹ̀ táàfì sọ tábàtí sọ pé eléyìí ah, agbolélé ìkókì lélé yìí ṣó ti yé omi dùn nìyí kò bá dé lẹ́bùn yẹn a kàn ń rí traces àwọn nǹkan yẹn ni àwọn gbà bẹ́ẹ̀ tọ̀húrù náà ṣe ṣùgbọ́n àwọn afá kejì gbà pé bẹ́ẹ̀ kò ń ṣe tọ̀húrù tọ́hírù òun ni omi tó ń bẹ bó ṣe ń bẹ tó ń bẹ bó ṣe ń bẹ nǹkan tó kán sí tí nǹkan bá tiẹ̀ kán sí nǹkan yìí ò ní làpá rárá rẹ̀ so tọ̀húnù yẹn lọ́dọ̀ àwọn mazaibu tó kù ṣeye tọ́hír òní tó ṣe pé nǹkan tó mọ́ bí kóòkì àgbo omi dùn ó tẹ́ ń sí ó ti mí papọ̀ mọ́ ṣùgbọ́n kò ń ṣe òun ló jẹ gàba lórí ẹ̀ wọ́n á ní tọ́hír yẹn ó mọ́ o ṣùgbọ́n àlè fi ṣe àlùwàlá then ìpín kẹta ní kíni najis so ọ̀rọ̀ najis la fẹ́ sọ mí báyìí sí níbi hadithi illa ma ghalaba ala rihihi wa ta'amihi wa lawnihi àfi nǹkan tí ó bá bo òórùn rẹ̀ that is ó change òórùn rẹ̀ nǹkan ẹ̀rẹ̀ jẹ́ nǹkan ẹ̀gbin bákan náà ta'amihi tẹ́sì rẹ̀ wọlá òní yìí àtàwọ̀ rẹ̀ tí nǹkan ẹ̀rẹ̀ jẹ́ nǹkan ẹgbin eléyìí náà bára wa sọ̀rọ̀ lórí ẹ àwọn míì gbà wípé tí ẹgbin bá kán sí omi ẹgbin kán sí omi tí ẹgbin yìí ò bá ti ní lápá lórí ẹ̀ kò ní lápá lára omi yẹn kò change taste yẹn kò change odor rẹ̀ kò change color rẹ̀ wọ́n là ṣe lè lò tàbá rántí ipa ṣe lè lò ilé ìnira yìí imamu malik rahimahullah ta'ala ipa ṣe lè lò omi bẹ́ẹ̀ lókùnbà tí ẹ̀gbìn ò bá ti chéńjì ódọ̀ rẹ̀ tèsì àti kọ́lọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ al-imam shafi'i bákan náà imam ahmad àwọn gbà pé tí ẹ̀gbin tó bá fi lè kán sí omi a ní láti wo kí ni pípọ̀ omi yẹn tó bá jẹ́ pé omi yẹn pọ̀ débi pé ó tó kù làtẹ́yìn a ní kù làtẹ́yìn nǹkan bí one ninety three litres or so òun tó bá ṣe pé omi yẹn bá tó kù làtẹ́yìn wọ́n ní alèlú ìṣàlùwàlá ìwẹ̀ ìwẹ̀ jánábà ìwẹ̀ haiti ṣùgbọ́n tí ó bá tó kú látẹ́yìn àwọn náà bá pèkì ní àwọn bá pèkì ní ẹ̀gbin ni yàtọ̀ sí ti Imam Malik Imam Malik àwọn gbà pé tí ó bá tó kú látẹ́yìn náà ṣé àṣà àríkí ni kò affecti color odor taste ṣọ́rọ̀ mi yé so wọ́n gbà pé kí ni àwọn gbà pa lè lò mọ́mọ́ amọ́dún gbà pa lè lò ó tí ó bá fi lè tí ó bá ti tó kùlẹ̀tẹ́yìn lọ́dọ̀ Abu Hanifa àtàwọn Hanafiya àwọn láwọn má jẹ́ mú ìtàn gbé kalẹ̀ tó tún ju kùlẹ̀tẹ́yìn lọ ṣùgbọ́n ìtí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n dúró lé lórí òun ni ti kùlẹ̀tẹ́yìn alimami ibn taymiya rahimahullahu ta'ala àwọn gbà wípé ráàyè imamu malik làwọn mú bákan náà ibẹ̀ ni sheikh bin usemi àtàwọn míín náà fi sí so ipa pé omi tí ó bá fi lè jẹ́ pé kọ́lọ̀ rẹ̀ ò change bẹ́ẹ̀ ni odor rẹ̀ ò change taste rẹ̀ ò change pẹ̀lú ẹ̀gbin tó kó sí omi ẹ̀ sì máa remain as tọ̀húrù ó sì máa remain as tọ̀húrù so inna al-ma'a dájúdájú omi láyé na jísù ṣe'ún nkankan ò sọ́ọ́dẹ̀gbin that is nípìlẹ̀ ìpìlẹ̀ omi onípomi ò kìí ṣẹ̀gbin illa ma ghalaba ala rihihi wa ta'amihi wa lawni àfi tó bá affect taste ẹ̀ odò rẹ̀ àti kọ́lọ̀ rẹ̀ so kí wá lára ti affect taste abi odò rẹ̀ eléyìí níbi tí àbí kọ́lọ̀ rẹ̀ eléyìí níbi tí aṣàlàyé ń sìn àwọn mi àgbà pé tó bá fi lè tó ti pass tí ó bá tó kù àwọn mígbà gbogbo tó kù latin lópin ìgbà tá a bá ti fíìlì àwọn nǹkan tá a kàkálẹ̀ yìí ó pàṣẹ náà ni ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n wallahu alam wallahu alam òun ni pé ńgbà tí a bá ti rí tẹ́sítì rẹ̀ àbí ọ̀dọ̀ rẹ̀ àbí kọ́lọ̀ ẹ̀gbin omi àṣìlè ó tó kù latin àbí kò tó kù latin eléyìí ni a ní òníráyé ibùn tèmíyà bákan náà ráàyè sheik alalbani àtàwọn nínú àwọn afa òun náà ráàyè imam malik táwọn wábi fọ gbogbo wọn so nísìnyí àrí korobá kan lẹ ọmọ kékeré kan wà ra tọ̀ sínú omi tó kúnnú korobá yẹn ìtọ̀ rẹ̀ kán sí omi yẹn tabaníka wo ráàyè imam malik ibn taymiya ibn qayyim àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ani ní omi tá a ṣe lè fi ṣe àlùwàlá ni kéèsì ọ̀tọ̀ ni pé ah ìtọ̀ ti kán sí àmì ah, láìkẹ̀ kéèsì ọ̀tọ̀ ni pé wò láìkẹ̀ kéèsì ọ̀tọ̀ ni pé kíni ṣé tí n bá fi ṣàlùwàlá ṣé mo lálùwàlá ṣé tí n bá fi wẹ ìwẹ̀ jànáàbà àbí ìwẹ̀ haid àbí ìwẹ̀ nifas ṣé mo má àbí mi mọ́ kéèsì ọ̀tọ̀ nìyí o sàwọn àfọ àtàǹgbà wípé lópin ìgbà tí ẹ̀gbin tó kán sí yẹn ò bá ti chéǹjì rẹ̀ a sì lè lò ó tí wọ́n á níwò ìtọ́ kán sínú omi tó ń bẹ nínú korobá a lè lò ó ìgbẹ́ díẹ̀ kán sí a sì lè lò ó dàtí tá bá fi ṣàlùwàlá alálùwàlá àti tó bá affect me ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfá àtẹ́ngbà wípé tó bá ẹ̀kan bí omi kékeré ní a lè lò ó táwọn gbà pé omi kékeré omi tí ò bá ti tó kúlà tẹ́ẹ̀nì omi kékeré lọ́dọ̀ wọn so irú ìtọ̀ yẹn tó bá fi lè kán sínú omi korobá sáàlìlò lọ́dọ̀ wọn àbá àlìlò lọ́dọ̀ títí wọn àwọn gbà pé omi yẹn ti di ẹ̀gbin bó ṣe wà kí ló dé ìtọ̀ ti kán sí kò dẹ̀ tó kúlà tẹ́ẹ̀nì so wọn aláàlìlò àwọn tó gbà pa àlìlò wọn ní ìtọ̀ kán sí ṣó change kọ́ ló change ọdọ̀ change taste pàtí o ti change ẹ ní alèlò torí táwọn afá bá ń sọ̀rọ̀ agbọ̀rọ̀mọ̀bí tí wọ́n ti ń bọ̀ wá nísìn láwùjọ wa tíra tó pọ̀ jù tó kọ́mọ́n jù lọ́rọ̀ àwọn bàbá wa tíra àwọn màlìkíyà ni so àmàríwù nǹkan báyìí táwọn aṣọ yìí pé kò affect rẹ̀ àbílẹ̀kọ́ mi yẹn kéré gan-an nílẹ̀ bù pé kí ni ìtàn yẹn á la pàmbẹ́ ṣùgbọ́n pómi yẹn bí korobá kan àbí kankan ìtọ́wá kán sí àbí nǹkan ẹ̀gbìn míì ló kán sí so àádìkiri a ṣe lò ọ̀tọ̀ ní pé mi láìkẹ́ mo ní kórìíra fún ọ̀tọ̀ ní yíò ọ̀tọ̀ ní pé tí bá tẹ̀ fi omi bẹ́ẹ̀ ṣàlùwàlá ṣe mo ní àlùwàlá àbí mi ní àlùwàlá wọlé ìbẹ̀yàkí bẹ́yàkí àwọn gbà wá pé alma'u tahurun omi ó mọ́ illa in taghayyara rihuhu aw ta'amuhu aw la'nuhu bi najasatin tahduthu fihi omi tahurun ni nǹkan tó mọ́ ta lè fi mọ́ra àyàfi tí òórùn rẹ̀ tó bá yí padà àbí tẹ́sítì rẹ̀ àbí àwọ̀ rẹ̀ bìnàjásátín tàdùsù fi pẹ̀lú ẹ̀gbin tó kán sínú ẹ̀ bíbẹ́ àkìṣègbà ẹ̀gbàwó ilé ìwádìí ṣùgbọ́n kankan náà ni tí ó ṣe ń sọ eléyìí náà ẹ̀gbàwá tí òun náà lẹ́ni gẹ́gẹ́ bí àwọn afá aládìsí bí wọ́n ṣe ṣàlàyé وعن عبد الله بن عمر لا تدع عبد الله مع عمر رضي الله عنهما قال وبا ينسوا في مبارك قال وصباي بي قال رسول الله صلى الله عليه وسلم أن يجيش وبا صلى الله عليه وسلم وصباي إذا كان الماء كلتين تيومي باتو كل مجيش لم يحمل الخبث لم يحمل الخبث that is kò gbé ẹ̀mí mara kí ni àdífì ń sọ fún wa tó túnmọ̀ sí gbogbo nǹkan tó kú là kò sẹ́gbìn tá a lè dá sí kò ní gba ẹ̀gbìn ẹ̀ẹ́ ìtò ń sọ kọ́ yẹn ìtò ń sọ ni pé torí bá tó kú là méjì ẹ́ tí ẹ̀gbìn kékeré kan bá fi lè kán sí kò gba ẹ̀gbìn tó gbẹ́gbẹ́gbìn tó kán sí ẹ̀gbìn tó pọ̀ ni tó máa àfẹ́tì tẹ́ẹ̀tì àbí ódọ̀ rẹ̀ àbí kọ́lọ̀ rẹ̀ àtìyànjú yẹn tẹ́lẹ̀ ẹ́ alẹ́nu kò lórí yẹn ẹnu kò lórí rẹ̀ tó bá yẹ kó máa affect taste ẹ̀ ọ̀dọ̀ rẹ̀ kọ́lọ̀ rẹ̀ kó máa affect ẹ̀ ṣùgbọ́n tí o bá ní affect taste rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ kọ́lọ̀ rẹ̀ ṣé a lè sọ kó tó ẹ̀gbin so àdìsí ń jẹ́ ká mọ̀ wípé tómi yẹn tó bá fi lè tó kúlà méjì kò gbẹ̀gbin náà ẹ́n kọ́lọ̀ rẹ̀ ò change tọ́rọ̀ mi yé taste ẹ̀ ò change ọ̀dọ̀ ò change. àdìsí wọn jẹ́ ká mọ̀ pé mọ́gbàtànjẹ pẹ̀lú ẹ̀ o pé kọ́lọ̀ rẹ̀ ò change odor rẹ̀ ò change taste rẹ̀ ò change tí bá ti tó kúlà méjì mọ́gbàtànjẹ pẹ̀lú ẹ̀ kàákú pé kí ni ẹ̀gbin ni tó ń o rí ẹ̀gbin kọ́lọ̀ rẹ̀ o rí sáìn ẹ̀gbin rẹ̀ o rí sáìn ẹ̀gbin rẹ̀ tí ó bá ti gbàgbé rẹ̀ ṣùgbọ́n tó bá tó kú là méjì àbí jù bẹ́ẹ̀ lọ tó rẹ̀ ráwọn kata kàkalẹ̀ yìí ń bẹ̀ tẹ́sítì rẹ̀ kò chẹ́ǹjì ọ̀dọ̀ rẹ̀ kò chẹ́ǹjì kọ́lọ̀ rẹ̀ kò chẹ́ǹjì pẹ̀lẹ́bí tó kán sínú ẹ̀yẹ ní gbà pé nǹkan tí a sì so eléyìí ni hadithi tí àwọn Shafi'iyya bákan náà àwọn Hanabila tí wọ́n lórí bàtà sọ pé títọ́ bá kan sínú omi koro bá kan tí ó ti yé nísìn kí la sọ yí pé ó ṣẹlẹ̀ sómi yẹn ṣàlèlú àbàlèlú àlèlú ní ráyé àwọn oníyẹ ráyé àwọn màlìkíyà kí làwọn gbára lé tàlóòrùn fún wa ní ẹ̀rí wọn ẹ̀rí tí àwọn màlìkíyà gbára lé sọ pé tí ìtọ́ bá fi lè kan sínú omi koro bá kan ni a lò tàlẹ́ ìran wa létí ẹ̀rí tán gbára lé àti ka ẹ̀rí yẹn sẹ́yìn o ẹ́ náà yes kò change kọ́lọ̀ rẹ̀ taste ó lè change àti nípa lè lo ó ti ní sè fatwa nìyẹn kí ni ẹ̀rí fatwa yẹn. àrántí hadithi kànga budoa àrántí ẹ́ kí ni a lè sọ ń pa hadithi kànga budoa ẹni naam tabawo hadisi yẹ anamisọlọ asalam ni inalima atọhurun laayu na jisu o ṣe omi yìí gbogbo pé agbára ó gbé kiri nǹkan àwọn obìnrin wá síbi kànga yẹn àbí ajá egungun ajá ni agbára gbé egungun ajá wá síbẹ̀ àbí agbára gbé àwọn nǹkan ẹ̀gbin ó gbé wá síbẹ̀ omi kànga ìlà ń wò yìí tọ́wúrú níta lè fi mọ́ra ní láyé náà jésù ṣe gbogbo àwọn kan tó ń kó sí yìí ni kò ṣe kí ni kò kí ni túnmọ̀ gbogbo àwọn nǹkan tó ń kó sí òsọ́dẹ̀ that is kò affect odor rẹ̀ kò affect taste rẹ̀ kò affect color rẹ̀ nígbà tí o bá ti affect taste rẹ̀ color rẹ̀ odor rẹ̀ ó túnmọ̀ sí gómìnà tá a ṣe lè lò ní so hadithi tí àwọn malikiya tí wọ́n agbára lé nìyẹn hadithi tí àwọn afáàbí ibùn taymiya tagbára lé nìyẹn alalbani tagbára lé nìyẹn torí pé nǹkan ẹ̀gbin wọ́n jẹ́ ọdún kánàbí mọ̀ pé nǹkan ẹ̀gbin lọ́nu kànga yìí ṣùgbọ́n ẹ̀gbin yìí ni kò àfẹ́tì omi yẹn ààrí kò àfẹ́tì ódọ̀ rẹ̀ kò àfẹ́tì tẹ́sì kò àfẹ́tì kọ́lọ̀ rẹ̀ ó túmọ̀ sí pé a ṣe lè lo so àwọn lo general meaning yẹn innal ma'a tahurun la yunajjisu shay bọ́ ẹ̀rọ pé àdìsí yẹn òun ò ní nínú illa ma ghalaba ala wa ta'amihi wa lawni kò sí yẹn bẹ́ẹ̀ bọ́lá ti rí àlékún illa ma ghalaba ala rihihi wa ta'ami wa lawnihi níbi hadithi abu umama talo lẹ ibẹ̀ láti rí so àlékún yẹn ṣe mọ hadithi abu sa'id al-khudri ntọ́kọ̀ wà ń bẹ̀ ni pé nàìjíríà àtọ̀wúrún omi omi ìtẹ́lẹ̀ mọ́ra ní láyé rẹ̀ jésù òṣè kò sí gàgà rẹ̀ ṣùgbọ́n hadithi Abu Umama tí Ibn Majah gbà wá àtàwọn àfáàmì náà a rí ń bẹ̀ wípé kò ń ṣe alàlè tíláàkì báyẹn o a gbọ́dọ̀ dé pẹ̀lú pé lópin ìgbà tí kọ́lọ̀ rẹ̀ ódọ̀ rẹ̀ àti tẹ́sì rẹ̀ ò bá tí ì chéńjì pẹ̀lú ẹ̀gbin tó já sínú já sínú rẹ̀ mo tẹ̀lé pé hadithi yẹn lẹ ṣùgbọ́n ẹnu kò lórí ẹ̀ ipe anything tí ẹni omi tí ẹ̀gbin bá kán sínú to yi yí kọ́lọ̀ pada to yi yí àbóyí odò rẹ̀ padà àbí oyin tẹ́sì ẹ̀ padà ẹnu kò lórí pé kí ni àlelo wọ́n láti sọ pé àdísì yẹn lẹ ṣùgbọ́n ẹnu kò lórí ni innal ma'a tahurun la yunajjisu shay ṣùgbọ́n wọn ò ní àlékún illa ma ghalaba ala rihihi wa ta'amihi wala òun ò ní àlékún yẹn tiẹ̀ èyí tó lálékún ó lẹ ṣùgbọ́n èyí tí ò lálékún yẹn tó ní omi nǹkan tó mọ́ ni tẹ́lẹ̀ fi mọ́ra ni nǹkan kan ó lé sọ́dẹ̀gbin àlégbọ́yé lásán bẹ́ẹ̀ a ní láti fi nǹkan dé kí la máa fi dé ìṣmáù la fi dé ìṣmáù la fi dé òun náà ni pé tó bá ti di pé ẹ̀gbín kótó kan sínú omi change odò rẹ̀ àbí kọ́lọ̀ rẹ̀ àbí tẹ́sì rẹ̀ ẹnu kò lórí pé kí a lè lò mo fẹ́ ká gẹ́ẹ̀tì àwọn kan dára ṣé ìyẹn clear náà tí ẹ̀gbín kọ́ sínú omi ẹ̀gbín tó kán sómi yìí kò yí kọ́lọ̀ rẹ̀ padà kò yí tèsì ẹ̀ padà bẹ́ẹ̀ ni kò yí ódò rẹ̀ padà ṣáàlè lọ́ àbálẹ̀ ẹ́ ṣáàlàlì bẹ́ẹ̀ ṣáwọn kankan bẹ́ẹ̀ àwọn kan bẹ́ẹ̀ náà àfẹ́ àlè ẹ̀gbín kan sómi a ní kí ni ẹnu kò lórí pé a lè lò ó a ẹnu kò kúrú pé kí ni a lè lò ó tí ò bá ti chéǹjì téèpì ẹ̀ ọ̀dọ̀ rẹ̀ kọ́lọ̀ rẹ̀ ẹ́ ṣùgbọ́n tabalẹ́nu kò lóṣù mo gbọ́ àwọn èèyàn náà gbà pé a lè lò ó bẹ́ẹ̀ àbáwọn kan tún fi àyàfi kún àwọn kan fi àyàfi kún àwọn tó fi àyàfi kún kí làwọn dólé lórí hadisi kùlàtẹ́yìn ìpè a lè lò ó ẹnu kò lórí pa a lè lò ó ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú pé kí ni kò gbọ́dọ̀ kéré sí kùlàtẹ́yìn tó bá ti kéré sí kùlàtẹ́yìn ẹ̀ lọ ó dó ààrí tètè ẹ̀gbín bẹ́ẹ̀ àbí ààrí kọ́lọ̀ ẹ̀gbín bẹ́ẹ̀ ààrí odò ẹ̀gbín bẹ́ẹ̀ ṣùgbọ́n èsì sọ́pà lè lò wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ̀ lè lò kí ló dé wọ́n dání sọ tómi bá ti tó kúlà méjì kò gbẹ́gbì ìdàkejì ẹni pé tí ò bá tó kúlà méjì ó gbẹ́gbì àìwẹ̀ ẹ̀kọ́ ni bọ́ ààrẹ gbìn yẹn àpàtìbù ẹ ààrí lójú bẹ́ẹ̀ ni àgbóòrùn ẹ̀ ẹ̀ẹ̀kan gbóòrùn ẹ̀ ni ẹ̀ẹ̀kan rí lójú ni ẹ̀ẹ̀kan pàtìbù ẹ̀ ni ṣùgbọ́n a gbọ́ yé níbi ìdàkejì ọ̀rọ̀ tánàbì sọ ipe tí ò bá ti tó kúlà méjì ó gbẹ́gbì eléyìí làwọn afánpé ní mọ̀fúhùmù mùkálàfà ó tẹ́ sí mọ̀fúhùmù mùkálàfà làwọn afóní mùsùlùfíkì máa ń pè that is èèyàn sọ̀rọ̀ báyìí ṣùgbọ́n ìdàkejì rẹ̀ tó tẹ́ ní sí ṣóyé so ṣùgbọ́n èyí tí àwọn mọ̀lìkíyà wà òun ni pé innal ma'a tahurun la yunajjisuhu shay'un omi nǹkan tó kò sí kankan tí ó máa sọ ọ́ dẹ̀ gbin òde ńsìn bàbá ti gbọ́ yé pé kò sí nǹkan tó máa sọ ọ́ dẹ̀ gbin máa fi kún pé kí ni àyàfi tí kọ́lọ̀ ẹ̀ bá chẹ́ǹjì àbí tẹ́sẹ̀ àbí ọ̀dọ̀ rẹ̀ kò sínú àdìsí yẹn ṣùgbọ́n a gbọ́dọ̀ fi kún bẹ́ẹ̀ tí ó ti ní sí then àwọn tí lóye àwọn ni pé kí ni wàá túbọ̀ àyàfi mí sí o àyàfi yẹn ni pé kí ni kò gbọ́dọ̀ pé sí kí ni kò làtẹ́ ìlú sàwọn ní àdìsí kùlàtẹ́yìn àwọn á fi àdìsí kùlàtẹ́yìn wọ́n tún fi tú àdìsí ẹnẹ́lẹ́mọ́ àtọ̀wòrò láàyò nà jísúrú ṣe yìí tó túnmọ̀ sí pé àdìsí méjì làwọn máa fi tú àdìsí kiri ẹnẹ́lẹ́mọ́ àtọ̀wòrò láàyò nà jísúrú ṣe yìí àdìsí àkọ́kọ́ òní àdìsí Abu Umama tí Rishdin bin Saad tó wà nú wàtọ́ àmìhí wà láwùjọ wọn á fi yẹn tu lu àdìsí yẹn dọ̀rọ̀ yìí ṣùgbọ́n ìjìmọ̀ wà lórí pé kí ni a máa lò ó then àdìsí kejì táwọn á fi tu òun ni kí ni ìdàbálàgà lmáwù àwọn ìdàkánà lmáwù kúlàtẹ́ lámìyàmìlú alkabasa lámìyàmìlú alkabasa àwọn á fi àdìsí méjèèjì tu àwọn afa màlìkíyà àwọn á fi àdìsí ẹyọ kan àwọn á fi tu ṣé ó clear nama kharaja al-arba'atu àwọn mẹ́rin ni wọ́n mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n gba hadithi wa al-arba'atu abu dawud nasai ibn majah àti kini tirimizi wa sahaba ibn khuzaima ibn khuzaima ni ó lálàáfíà that is ìtumọ̀ ẹni pé ó kọ sínú sahihu ibn khuzaima onítìrà kàtà ń pè ní sahihu ibn khuzaima sahihu ibn khuzaima so wa ibn hibban àti ibn hibban وعن أبي هريرة رضي الله عنه قال لقد أبو هريرة قال بقوا ينسي قال أصبائك قال رسول الله صلى الله عليه وسلم وجيش يولم صلى الله عليه وسلم أني لا يغتسل أحدكم في الماء الدائم فهو جنب أخرجه مسلم وللبخاري لا يبولن أحدكم في الماء الدائم الذي لا يجري ثم يغتسل فيه ولمسلم منه ولأبي داود ولا يغتسل فيه ولا يغتسل فيه من الجنابة نعم àwọn àlàyé tá a ṣe lórí ìran that is omi tí ó mọ́ àti omi tí so gẹ́gẹ́ bí nǹkan tí ó yé mi mọ́ èyí tó tẹ̀wọ̀n kò ní pé omi tí ẹ̀gbin bá kán sí tí ó bá ti change kọ́lọ̀ rẹ̀ odor rẹ̀ taste rẹ̀ that is ẹ̀gbin yẹn o change yẹ omi yẹn omi tá a ṣe lè lò ní ṣòtíyé àlèlò fálówàlà àlèlò fún ewẹ̀ yàtọ̀ sí nǹkan tí àwọn mọ̀záìbù ló kù sọ ṣọ́rọ̀ mi yé náà omi tó ṣe kó jẹ́ omi tó mọ́ nǹkan tó kàn sí nǹkan tó mọ́ ni ló rò pọ̀ mọ́ tí nǹkan tó mọ́ bá tó wá kán sómi àní sọ pé ó ti sọ́dọ̀ ẹ̀gbin òkú ń ṣẹ̀gbin so ayẹ́sìn tó lè sọ́ọ́dì ni pé a lè fi ṣàlùwàlá àbá a lè fi wẹ̀ ayẹ́sìn yẹn ni sani tó tẹ̀wọ̀n bẹ̀yẹn náà ni pé lópin ìgbà tí ó bá ti mú kúrò nínú ìjẹ́ omi a lè fi ṣàlùwàlá kódà ká máa rí sáìn pé kókì ti dàpọ̀ mọ́ omi yìí ká máa rí sáìn pé kí ni omi dùn ó ti dàpọ̀ mọ́ omi yìí ká máa rí sáìn pé kí ni ìgbà yìí a ó dàbẹ̀ ni pé ògì náà fi mu tẹ́lẹ̀ kan tó ń domi yìí sí ní tó tẹ̀wọ̀n ni pé kí ni omi tá a lè fi ṣe mọ́ra ni kò ń ṣe omi tó mọ́ lásán tamale omi tó mọ́ lásán lọ́dọ̀ àwọn àfa lọ́dọ̀ àwọn jùmúhùrù òun ni omi tí ni a lè lo fún kàn mí ṣùgbọ́n a lè fi mọ́ra ìtàwọn gbà lérò pẹ̀lú pé kí ni omi tó mọ́ lásán ni ṣùgbọ́n omi tó mọ́ tá lè fi mọ́ra lọ́dọ̀ wọn àwọn á sọ pé kí ni àgbọ̀rọ̀ ra àwọn tracy kan yẹn ń bẹ́ẹ̀ ìgbà àwọn rí tracing sí pé kí ni ah, omi yìí ní ó dàbẹ̀ ni pé wọ́n fi gbá igbó tẹ́lẹ̀ kan tó dami sí ọ̀rọ̀ ìgbìmọ̀ ni pé a ah, wọ́n ti da kóòkì sínú ẹ̀ ṣùgbọ́n àníyí tó tẹ̀wọ̀n ni pé ah, a bá àrísà yìí pé wọ́n ti fi gbá imú ògì tẹ́lẹ̀ àmọ́ ti fi mú gàrí kan tó wá da omi sí lókùngbà tí ò bá ti gba orúkọ omi yẹn kúrò lára ẹ̀ ìgbà wo làásọ̀ kó gbomi kúrò kó ti gborúkọ yẹn kúrò tó bá di omi gàrí tán yányán sẹ́pẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin omi tó yẹ pé pé wọ́n domi yìí sínú ike tán fi mu gàrí àti omi gàrí àbí kò sí yàtọ̀ ni yàtọ̀ wà ń bẹ omi yóò dàbí ẹni pé ti mísì kóòkì mọ àti kóòkì yàtọ̀ wà ń bẹ so kóòkì omi gàrí èrú yìí ń sin ẹnu kò lórí pé kí ni àlè fi ṣàlùwàlà ṣùgbọ́n àwọn rí omi kóòkì ń bẹ àbá rí omi gàrí ń bẹ a ní ìtò tẹ́wọ̀n òní pé kí ni a lè fi ṣàlùwàlá so tọ̀húrù sí ni tọ̀húrù ni so tí yẹn bá ti clear báyẹn náà a béèrè pé eh, omi tí petrol dà sí ah, omi tí petrol àbí bí ọ́ìlì dà sí ṣáà lè fi ṣàlùwàlá fẹ́ṣà àkọ́kọ́ ni pé ṣé ọ́ìlì ṣẹ́gbìn ni àbí petrol ṣẹ́gbìn ni òun ṣẹ́gbìn nǹkan tó mọ́ ni so nǹkan tó mọ́ dà sínú omi sáàlè fómi yẹn ṣàlùwàlá a lè fi ṣàlùwàlá a lè fi ṣe àlùwàlá torí pé kí ni kò ṣe petrol and sons question kan ni pé sáàlè fi petrol ṣàlùwàlá ẹ question kan ni pé kí ni sáàlè fi kerosene ṣàlùwàlá kẹsùn ni pé kerosene mí sì mọ omi ṣùgbọ́n àṣìlẹ́ pé kí ni ìní kí ni omi la ṣe ń pè ṣọ́tí ẹ̀sìn a láàyè tẹ́sílù àdúkù fìlmà ìdáyé ó ní kéèyàn kan nu yín má fi omi tó dára ogún wẹ̀ wọ̀wọ̀ júnúbùn nígbà tó bá ń jẹ́nẹ́bà lára so níṣì omi àwọn míì ń bẹ tó ṣe pé omi tó ń sàn bí omi odò omi tó ń sàn omi odò ṣùgbọ́n omi tó dára ogún síbì kan eléyìí ó sùn bí níṣì tó jọ wá rọ̀ ibì kan jí kòtò níbi ilẹ̀ lápèjúwe tabawojú títí òjò wá rọ̀ yìí omi wá dárógún sí ibì kan ni wọ́n abẹ́ ṣàlùwàlà ṣé mo lè fómi ẹ̀ ṣàlùwàlà ẹ́ kílódé torí ṣe ẹni tún bèèrè ní nísìn ibì kan jí kòtò òjò wá rọ̀ omi tó dà sí tó tó tó ṣe síbẹ̀ ni ṣé a lè fomi yẹn ṣàlùwàlá a lè fi ṣàlùwàlá tí má lọ bu kọ́pù omi kan bẹ́ẹ̀ ó lè fi ṣàlùwàlá torí kí ni omi òjò ni omi tó mọ́ ni nípìnlẹ̀ mo lè fi ṣàlùwàlá ṣùgbọ́n ká rántí pé omi yẹn ò sàn ṣé mo lè lọ bẹ́ sínú omi yẹn kí ni mo fẹ́ wọ jẹ́nẹ́bà yẹn lànà bí sọ̀rọ̀lá àká má lọ bẹ́ sínú wo omi bẹ́ẹ̀ kò ló fẹ́ omi tó dárúgún ni tí má bẹ́ síbẹ̀ tí mo wẹ jẹ́nẹ́bà ṣé ìwẹ̀ yẹn wà òkè àbí ó wà òkè ẹ́ mo ní jẹ́nẹ́bà lára mo á lọ bẹ́ sínú omi yẹn mo wẹ̀ àtìgbà kó mi yẹn omi tí yẹn lè lò ní àbí tí n bá lọ pọ́n bẹ́ẹ̀ tí mo gbé lọ lé tí mo lọ fi wẹ̀ kò sí problem ṣùgbọ́n mo wá lọ bẹ́ sínú omi yẹn mo wá wẹ̀ ìwẹ̀ jẹ́nẹ́bà ń bẹ́ ṣẹ̀gbọ́n èèyàn lè bẹ́ sínú odò nísìnyí ẹni tó ní jẹ́nẹ́bà lára ó dẹ̀ mọ̀ wẹ̀ ó dẹ̀ bẹ́ sínú odò òkun ni ó dẹ̀ wẹ̀ owó gbogbo oníkéríkà rẹ̀ pẹ̀lá ní ẹ̀kọ́ jẹ́nẹ́bà ló wẹ̀ ó ti mọ́ ṣùgbọ́n ẹni tó bẹ́ sínú omi odò òkun omi yẹn ti ṣàn lọ èyí tó ń fi wẹ̀ yẹn ó ti lọ ṣùgbọ́n èyí tó dára ogún tó tẹ̀ sínú ẹ̀ ni omi yẹn ṣì wà bẹ́ẹ̀ ṣé ó yé báyẹn so kí ló ṣẹlẹ̀ sí omi yẹn ẹ́ ṣé omi yẹn dẹ̀gbin àbí kò ń ṣẹ̀gbin kí ló sọ omi yẹn dẹ̀gbin. náà omi yẹn ò dẹ̀gbin omi yẹn kò da ẹ̀gbin ṣùgbọ́n yóò jẹ́ kí omi yẹn di táwọn afá ń pè ní almawul musta'amal omi tá a ti lò tẹ́lẹ̀ sọ̀rọ̀ mi yé alima katira kan ní almawu almusta'amalu omi tá a ti lò tẹ́lẹ̀ omi tá a ti lò tẹ́lẹ̀ nísìn ká ní pé omi ta ló dára ogún yẹn èèyàn kan wá ó rẹ̀ tẹ̀sẹ̀ bọnú omi yẹn ó lọ tètè ń sìn èèyàn kan wá ó rẹ̀ bọ́jú bẹ́ẹ̀ ó bọ́ ojú lásán àbí èèyàn kan wá ó ṣan apá ń bẹ́ẹ̀ ni ó rẹ̀ lọ omi yẹn lọ́dọ̀ àwọn àfọ òní fíkì wọn ní pé ní wọ́n wò musta'mal wọn ní sọ pé omi ta ti lò ní omi ta ti lò lọ́dọ̀ àwọn àfọ òní fíkì lómi ta ti fi gbé hádàsì ta ti fi gbé kúrò lára oná pé ní almawu almusta'amalu ṣàmọ́ tó ń pè ní hadath eh? hadath àti khabath khabath ó ní ẹ̀gbin tá a lè fojú rí hadath ó ní ẹ̀gbin tá ẹni tó bá ní jẹ́nàbà lára àwọn àfọ́ òní òní hadath ẹni tí ò lálùwàlá wọn á ó ní hadas ṣùgbọ́n hadas ju hadas lọ ẹni tí ò lálùwàlá wọn á ní ó ní hadas asgar ẹ̀gbin tá a lè fojú rí kékeré ẹni tí ó ní jẹ́nẹ́bà lára àbó haidu ẹ́ àbó nifas wọn á ó ní hadas akbar lára ẹ̀gbin tá a lè fojú rí ńláńlá tí ó ti yé ṣùgbọ́n ní tí ìgbẹ́ ó ń bẹ ní ara aṣọ rẹ̀ wọ́n á ní kábàfù kábàfù ẹ̀gbin tá a fojú rí yẹn wọ́n ló ń bẹ lára aṣọ ẹ̀ ẹni tí ìtọ̀ ń bẹ lára aṣọ ẹ̀ wọ́n á ní kábàfù ó ń bẹ lára aṣọ ẹ̀ ṣọ́tiyé so kábàfù ní ẹ̀gbin tá a lè fojú rí bí ìtọ̀ bí ìgbẹ́ hádàfù ní ẹ̀gbin tá a lè fojú rí a lè fojú rí so nísìnyí ẹni tí ó bá lọ wẹ ìwẹ̀ jánábà nínú omi tó dárogún àwọn àpò onífíkì wa omi yẹn mu sámẹ́lì ó ti domi tí a ti lò láti fi gbé ẹ̀gbẹ́ tá a fojú rí kúrò lára question wa ni pé omi tó dárogún tá a ti wẹ̀ ń bẹ̀ àbá ti ṣàlùwàlá nínú rẹ̀ yàtọ̀ mẹ́lá ni pé a bù omi yẹn o. tí má bu omi tó dára omi mo fi ṣàlùwàlá ló tó lẹ̀ omi yẹn sì wà bó ṣe wà ṣe mo kàn bú bẹ́ẹ̀ ni tí wọ́n ti máa fi bú bẹ́ẹ̀ mo ṣe bisimilá mo ṣanwọ́ mo yọ nínú mo ṣe gbogbo ẹ̀ mo ṣẹ̀sùn sínú ẹ̀ gbogbo everything mo ṣe sínú rẹ̀ àbí mo fẹ́ wẹ̀ náà mo bẹ́ wulẹ̀ ni mo kó sínú ẹ̀ mo lú ẹnu ẹ̀ ni pẹ̀lá ní ẹ̀kú mo fẹ́ gbé hadafu janaba kúrò lára àníṣọ́lá àtàwọn ní má ṣerú ẹ̀ láyé tẹ́sí àdúkùn fìlmá ìdáyé kí ẹ̀kan ní máa wẹ̀nu omi tó dárogún tí ò bá dárogún bá láìsí bí omi odò omi ọ̀sà omi òkun láyé tẹ́sí àdúkùn fìlmá ìdáyé wọ́wọ́jú tó máa ń jẹ́ lára ṣọ́ọ̀tì ní sùn so àní tó bá wẹ̀ ń bí omi yẹn ó so omi yẹn di mọ́ ń mùsàmálu omi tá a ti lù omi tá a ti lò dàtí a ti wẹ ìwẹ̀ jánáàbà àbí ìwẹ̀ haid àbí ìwẹ̀ nifas àbí a ti ṣàlùwàlá ń bẹ̀ ṣé omi ìyẹn ṣẹlómi lè fi ṣàlùwàlá omi ìyẹn omi tó mọ́ ni o ó mọ́ ó mọ́ fún rẹ̀ dàtí a lè lò ṣùgbọ́n a lè fi ṣe àlùwàlá nǹkan tán tá ń béèrè nìyẹn gbogbo wọn gbà pé kí ni omi yẹn ọ̀pọ̀ gbogbo èèyàn fẹ́ gbà pé kí ni omi tó ṣì mọ́ ni o lè fi fọṣọ o lè lò fún nǹkan míì tó bá fi fọṣọ ẹ̀mí kọ́ ló fi fọṣọ ṣùgbọ́n ṣé mo lè fi ṣàlù ẹlòmí lè fi ṣàlù ala ṣẹlòmí lè fi wẹ̀ bóyá ni ẹ fẹ́ lọ bù lẹ́yìn ìgbà tí wọ́n ti kó sínú ẹ àwọn àfáà mi à pé kò dá kẹlòmí lò ó ti ń sìn pé kò dá kẹlòmí lò àwọn mìíràn ní kí ló ṣe ó sì nǹkan tó ṣe kò ń ṣe àlepẹ̀lẹ́wọ̀ èyí tó jẹ́wọ̀n wallahu a'lam òun ni pé ẹlòmí ṣì lè lò almawul musta'mal omi tí ẹ̀kan ti fi wẹ̀ ẹ́ ó fi wẹ̀ ó wẹ̀ ó wẹ̀ so ẹ̀kan tó wá gbé omi ẹ̀ṣẹ́ lómi lè fi omi yẹn wẹ̀ ìwẹ̀ jẹ́nàbà ìwẹ̀ haid omi tí ti fi ṣàlùwàlá ó ṣàlùwàlá sínú abọ́ kan àbí kan sẹ́lẹ̀bí náà tún lè gbé omi yẹn náà kó náà tún fi ṣàlùwàlá níta ń sọ pẹ́pẹ́ nìyí o sẹ́lẹ̀bí bá gbé omi yẹn téèyàn kan fi wẹ̀ tó wá gbé tó náà tún fi wẹ̀ ṣé jẹ́nàbà ló fi wẹ̀ ṣé lára èyí tó òní pé lára èyí tó tẹ̀wọ̀n ò ní pé jẹ́rẹ́mà ẹ̀kú lára anábì sallallahu alaihi ó ti ṣe rú ẹ̀ tó ṣe pé ó ṣàlù àlá tó ṣe pé àwọn èèyàn dẹ̀ ń lo omi àlù àlẹ́ kò yẹ sọ pé tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí ẹ̀ gbọ́dọ̀ ṣe o sọ̀rọ̀ mi yé anabi sọ lọ́wọ́ sọ́nà àbí tó wá ń ṣàlù àlà omi tó ń jábọ́ bí àlù àlẹ́ àwọn mímú àwọn sáré máa mọ́ mú táwọn àmọ́ fi ṣe kí ní tí ó ń ṣanwọ́ báyìí bómi ẹ ṣe ń jábọ́ lẹ́lùmí náà mú tó fi ṣe afáfẹ́jẹ agíù ní ó ní ẹ tó wá láàlè lò kò mọ́ tó ń sọ ni torí pé tó bá mú omi nísìn tó ló ń ṣan apá omi tó fi ṣapá yẹn ni ó máa ṣàn lọ sísàlẹ̀ èyí tó fi ṣàn òkè bíbáyìí ó ń bọ̀ wá sísàlẹ̀ èyí tó ti lò lókè yẹn ni kí ló ní lòun náà ó ti ṣàn wá dídálẹ̀ ó rẹ̀ ṣe kí ni so wallahu alam èèyàn lè lò ọ̀rọ̀ táǹsán sì kò ń ṣọ̀rọ̀ pé ah, a'udhu billahi èmi ò ọ̀tọ̀ ni pé mo kórìíra rẹ̀ ọ̀tọ̀ ni pé tí n bá fi ṣàlùwàlá ṣe mo lálùwàlá mi ò lálùwàlá tí n má ṣerú ẹ̀ má wẹ̀ sin omi tó dára ogún nì tó bá ní lára èèyàn kan ní òwòrọ̀ wẹ̀ sínú omi tó dára ogún tó bá ní jẹ́nẹ́bà lára torí pé ìkó tó ṣe ìyẹn ní ẹlòmínà tó òun náà tó wẹ̀ síbẹ̀ ẹlòmínà tó òun náà tó àwọn èèyàn omi yẹn so láti má omi di nǹkan táwọn èèyàn ó kórìíra látara nǹkan tó ṣe ó eléyìí ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá tí wọ́n dúró lórí ẹ̀ wàlí al-Bukhari al-Bukhari àwọn la yabullanna ahadukum fil ma'i ad-da'imi alladhi la yajri kí nǹkan nu yìí máa tọ̀ sínú omi tó dárogún tí ó sàn thumma yaktasil fi lẹ́yìn náà kó wá ló wẹ̀ ń bẹ́ nísìnyí omi kan dárogún báyìí omi ẹ̀dẹ̀ yìí ó ju kúlà méjì lọ ẹ́ ojú kúlà méjì lọ lọ́dọ̀ àwọn àwọn ní kúlà méjì ojú lọ omi yẹn pọ̀ tó ti ń sìn ṣé mo lè lọ síbẹ̀ kí n tọ̀ síbẹ̀ kí ni à ẹ̀yìn bá ti tọ̀ síbẹ̀ omi eléyìí pọ̀ ojú kúlà méjì lọ àrímsọ̀lá sàrám ni má tọ̀ sí ibi omi tó dára ogún kíní ẹ lè mọ́ ní ìfẹ́ẹ̀tì ó lè mọ́ change ẹ̀ tí èèyàn bá tọ̀ sí i tó ṣe pé láwùrù rẹ̀ kọ́lọ̀ rẹ̀ ódọ̀ rẹ̀ àti tẹ́sì àṣírí dàbí omi ṣùgbọ́n ni tó rí ètè tọ̀sùrù omi bẹ́ẹ̀ ó máa kórìíra rẹ̀ dẹ́ èmi tọ̀ sí eléyìí náà tún tọ̀ sí tó wáyá ní òórùn padà ṣe kí ni yóò jáde nínú omi yẹn sómi yóò padà di nájìsì tó wáyá kọ́lọ̀ rẹ̀ ó padà change náà tí kọ́lọ̀ ẹ̀gbin tó padà sómi yẹn gbà tí yẹn ń bàjẹ́ fún àwọn èèyàn ni mo rò pé pọ́ǹtì yẹn clear nígbà tẹ padà bà omi yẹn jẹ́ fún àwọn èèyàn ni so yóò bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan tí àwọn èèyàn ó kó ìra tán máa ríyàn tí yẹn ṣe yóò padà lídì sí pé kí ni omi yóò padà di ẹ̀gbin so kéèyàn má ṣerú nǹkan bẹ́ẹ̀ so ìkan mọ́wẹ̀ sínú rẹ̀ mọ́wẹ̀ sínú rẹ̀ gbọ́dọ̀ yẹ pé díẹ̀ bá wẹ̀ sínú rẹ̀ eléyìí náà wẹ̀ eléyìí náà wẹ̀ eléyìí náà eléyìí náà omi yóò tí mi dẹ̀ gbin àyíbẹ̀kọ́ ṣùgbọ́n mùsàmọ́lù ní kẹ́mi ta sọ ṣùgbọ́n àwọn èèyàn akórira rẹ̀ ìkànnù e, eléyìí eléyìí wá tọ̀ ìgbà tó tọ̀ kò tí change ní tòótọ́ yẹn ó dún fún mi yẹn wẹ̀ sani tó rí tó ń tọ̀ sí ó máa kórìíra omi yẹn èmi náà tó wọn náà tó ń tọ̀ sí tó bá yẹ yóò padà di ẹ̀gbin tó bá wọ ẹnu ẹ̀ lásán kò dẹ̀gbin ṣùgbọ́n tí ó bá tọ̀ sí ó ṣe nísìn tí kìíní ẹ̀ bá tó bá rìpítì ààrẹ bẹ́ẹ̀ ẹlòmínà tún ẹlòmínà tún wá tó náà tọ̀ síbẹ̀ yóò padà di ẹ̀gbin so láti má láti avoid irú nǹkan báyìí àdàmísọ̀ lásán kọ́ wa lẹ́kọ̀ọ́ mọ́mọ́ wẹ̀nu omi tó dára omi tẹ̀wọ́n mọ̀ tọ̀ sí omi tó dárogún torí pé tó bá wẹ̀ ní omi tó dárogún ó sọ ní nǹkan táwọn yóò kórira tó bá tọ̀ síbi tó dárogún ó padà sọ ọ́ di nǹkan ẹ̀gbin fún àwọn èèyàn so kódẹ̀ jẹ́ àǹfààní fún gbogbo wa nǹkan tó wọ́n mọ̀ pé tó o bá ṣe yóò padà jẹ́ nǹkan aburú fẹ́lòmíì àbí nǹkan tí ò ní dáa fẹ́lòmíì mọ́ wulẹ̀ ṣe la darara wala dirara man ni yẹn lára ẹjọ man nira yín lára pòròpé àní yẹn kílẹ̀ wali muslim ní ẹgbà wa muslim minhu kó máa ló ń fẹ́ wẹ̀ bẹ́ẹ̀ o tọ̀ sómi tán omi tó dárógún o tọ̀ sí o wá tún bu omi ń bẹ̀ náà anytime o mọ̀ lọ tọ̀ sínú omi tó dárógún ó mọ̀ lọ bó tó wáyé omi yẹn padà ó máa padà dín kíní kódà kí èèyàn mọ̀ wọ ẹnu ẹ̀ tí má ti fẹ́ tọ̀ ní síbi omi tó dára omi kan máa lọ tọ̀ sí ó ti ń sìn tí ò bá sọ́dẹ̀ gbin instantly torí kó pọ̀ ìyọ́ tí má tún ṣe mí àbẹ́lómi náà tún náà tún tọ̀ sí ó máa di nǹkan tẹ́ pé mi ìyílẹ̀ lọ bu omi yẹn lọ wẹ̀ ìjọ́ mi mọ́ wala yaktasil fi janaba kuma wẹ̀wẹ̀ janaba ń bẹ gbòròpá àrin ẹ̀klẹ̀ so eléyìí fi kowa ni eko ni a ní fi sọ nǹkan di nǹkan táwọn so irú ọ̀rọ̀ bi bùdọ́ àtàsọ yẹ ká nípa àwọn lọ ń kí táwọn obìnrin fi ṣe oṣù tó lọ ń ju sínú káwá ní èyí táwọn ṣe yìí ni pé kí ló mọ́ padà ṣẹlẹ̀ sómi yẹn tí ó padà dẹ̀gbin wọ́n mú kí ní egungun ajá wọ́n lọ ń ju sínú ẹ̀ torí pé ajá ní ẹ̀gbin ni wọ́n lọ ń ju egungun ajá sínú ẹ̀ kí ló mọ́ padà ṣẹlẹ̀ sí kí ní ẹ̀ yóò padà di ẹ̀gbin ni so láti lè portion wa fún àwọn nǹkan bẹ́ẹ̀ lànà ìsọ̀lá sáà àwọn nǹkan báyìí so ìtọ̀ egbe ni so mọ́ lọ sínú omi tí ó tí ó ṣàn ṣùgbọ́n ti gbúrùgbùdọ́ àyẹn àti àgbàrá ló ń gbé wá síbẹ̀ lẹ́bù tí àgbàrá dẹ̀ gbé wá síbẹ̀ kò tí ì sọ omi yẹn di egbe. kánípé lẹ́bù nǹkan tí àgbàrá gbé wá síbẹ̀ ó ti chéńjì ódò rẹ̀ tèsì àti kọ́lọ̀ rẹ̀ yóò jẹ́ kíni yóò sọ ọ́ dẹ̀ so ká gẹ́tì principle yẹn ni àníyí tó tẹ́wọ̀n òyìnbó tí kọ́lọ̀ taste tó lọ omi ò bá ti change kò ṣe ẹ̀gbin contrary to àwọn àfáà tí wọ́n ní mọ́jẹ̀mú mi tún gbọ́dọ̀ gún o oníkómi yẹn gbọ́dọ̀ tó kú ńlá méjì bí one ninety two or three eh, litres àbí kó ju bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí àwọn Shafi'i àti àwọn Hanabila wọ́n ṣe gbé kalẹ̀ ní mọ́jẹ̀mú a ní lókùnmá tó mi ò bá ti change color, taste odor pẹ̀lẹ́gbin tó kọ́ sínú ẹ̀ a lè sọ pé gbin ṣùgbọ́n ṣe ìrànlá túbọ̀ sí pé ká máa lọ ju ẹ̀gbin sínú omi ká ní ṣe ìṣèlú díẹ̀ náà mo kàn kàn sí ẹ̀ẹ́ tanisọ̀lá fún pé kí ni láyà àbúlánà àdúkùn fèlìmá ìdá ìlú kí ẹ̀kan ní mọ́ ọlọ́tọ̀ sínú omi tó dárógún omi korobá ń sìn kí ló ṣe yẹ ṣomi tó ń ṣàn lómi tó wà ní korobá òun ṣomi tó ń ṣàn nígbà tó dárúgbó ni so mọ́ tọ̀ sínú omi inú korobá kọ́ á ní ẹ ìtọ́jú ẹ̀ mo tọ̀ sínú ṣó chéǹjì ẹ̀ nùkùn má ṣe èèyàn ba nǹkan jẹ́ nìyẹn èèyàn tírìtì ẹ̀ tó má gbára di ẹ̀gbin kí ẹ̀rẹ̀ mọ́sọ̀ pé ókè mo fẹ́ wọ́ ẹ̀sìn nukuru báyìí omi nukuru báyìí mo fẹ́ wọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ kò sọ́dọ̀ ẹ̀gbin tó tọ́ tí a bá wọ́ ẹ̀sìn nukuru kòròbá omi tí èèyàn gbàjọ kò ń ṣẹ̀gbìn àbí kí ẹwọ́ ẹ̀sùn báàfù ìwẹ̀ tá ń sọ ìwẹ̀ jánábà àbí ìwẹ̀ kí n là ń sọ kò sọ di ẹ̀gbin ṣùgbọ́n nǹkan táwọn èèyàn ó kò dà tẹ́lómi òní fẹ́ lò wọ́n ni ṣètìyé ṣùgbọ́n ká ní lò títí omi tí èèyàn fi wẹ̀ jánábà àbí ìwẹ̀ àìdè èèyàn kan lò sáà sọ pé ẹni yẹn ipe iwe, ní ìwẹ̀ àbí kò lálùwàlà kò lálùwàlà ṣùgbọ́n ti ti ìtọ̀ yẹn ní tó bá ti affect kọ́lọ̀ rẹ̀ ọdọ̀ rẹ̀ taste ẹ̀ àbí taste ẹ̀ á ní ní òṣèké ni ó fi ẹ̀gbin wẹ̀ ni ṣùgbọ́n Islam mú ojú ọ̀nà rẹ̀ so kò jẹ́ bí ẹ̀rọ ṣe jẹ́ ṣáàlá àmàdómìbà ìbẹ̀lọ́wọ́ subhanahu wa ta'ala ìtì àbára sọ̀kọ́lọ́mà kó jẹ́ kí قول فنك صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب جزاكم الله خيرا الجزاء ان شاء الله في اباني tí a bá rí ìgbé lọ́pọ̀tọ̀ ọ̀rọ̀ Aleykum salaam tó. Ìgbé ìlú ọmọ ọ̀rọ̀ ṣìdá. Mo fẹ́ bèèrè ní ìgbà láì wá ní ìmọ̀ tí wọ́n wá sí òkun àtọ́wá fẹ́ tó kò fún kàkàwé àwọn pàdé ẹ̀kẹ́ tí wọ́n wá kéèjì ohun tí wọ́n fi ń ṣe aláwàá gbárùwọ̀ torí pé wọ́n lè pàṣẹ ìtàwọn ìbáwọn ti wà ní àṣà òkú ní ọmọ ń sọ fún wa pé àwọn táwọn òríran táwọn wá jọ ìrìn lẹ́yìn wọn táwọn wà lábẹ́ pé báwo làwọn ti fẹ́ mọ̀ bóyá wọn wà ní gbogbo àṣà láì jẹ́ pé wọ́n kéèkì wọ́n ti ń bá aláwọ̀ àbáwọ̀ pé kéèkà láì wà ní láti kéèkì. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد lórí kí ìmáàmù kí ó change ohun rẹ̀ láti jẹ́ kí àwọn màmúmú mọ́ wípé àwọn fẹ́ dùkú tàṣáhùdù ni eléyìí kò sí ẹ̀rí fún látọ̀dọ̀ anábì muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sahaba radwanullahi alayhim bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n jẹ́ afọ́jú wọ́n wà lásìkò ìgbà yẹn náà so a lè rí ẹ̀rí kankan yí pé Ànábì sallallahu alaihi wasallam ó ní káwọn sàhábà máa ṣe bẹ́ẹ̀ so léyìí ó máa túmọ̀ sí pé nǹkan tí àwọn èèyàn bá bá sábà ni wọ́n á máa ṣe that is àwọn tó ń kírun lọ́nà pé káwọn máa ṣe bẹ́ẹ̀ àwọn náà ti bá wẹ̀ sábà tẹ́lẹ̀ nìyẹn sheikh ibn usaimin rahimahullahu ta'ala wọ́n sọ nínú tíra wọn kan wípé àwọn máa ń ṣerú nǹkan wáyẹn tẹ́lẹ̀ ìkọ́nú àwọn ọmọ kí ó ló wá pàkíyèsí àwọn sí pé eré àfáàwà ṣé ẹ̀rí kankan wà fún nǹkan tí ẹ̀ ń ṣe yìí àwọn àwọn àwọn pé kò mọ̀ sẹ́rí fún kìíní tòótọ́ àwọn wá stọ́pù ẹ̀ àwọn kì í ṣe mọ́ so ìyẹn fún àfa afa náà gbọ́dọ̀ jẹ́ tó ṣe pé yóò jù wọlé kò sẹ́ni tí ò lè kọ̀rẹ́tì èyí pẹ̀lú kí ni ẹlẹ́rìí ni so wallahu a'lam kò sí ẹ̀rí kankan tí ó fi rinlẹ̀ pé ká máa chéǹjì ohun tàbá fẹ́ ṣe ìdòkò tàṣáhùdù so nǹkan tó ń ṣe wá ni pé níta ti bá sábà láwùjọ wa òun ni sọ ẹni tó sọ wípé àwọn tí wọ́n jẹ́ afọ́jú ọ̀rọ̀ tó máa fi mọ̀ nìyẹn tó máa yùzù mọ́ mẹ́tọ́dì tọ̀hún yẹn náà wọ́n mọ̀ fi dààmú náà kọ́lọ́ wọn fi yé sọ ẹni tó kọ̀ wọ́n láwà. Wàlẹ́kùn sọ dàtí omi tó ń ṣàn ṣé a lè bọ́ sínú ẹ̀ ká lúwẹ̀ ẹ́ ká lè jáde tá a bá ti ní àníyàn pé jẹ́nẹ́bà láfẹ́wẹ̀ a ti mọ́ náà nìyẹn torí pé tó pàtàkì lọ́ bí ìwú ẹ̀ pé ajá jànábà ni àbí ìwẹ̀ háìlì àbí nífàs òní kí omi kó kárí gbogbo ara wa ṣé dandan ni ká fi ọwọ́ bo ara eléyìí lọ́dọ̀ àwọn màlìkíyà wọn á ní dandan ni kó fọwọ́ bo ara rẹ bóyá àlùwàlá ló ń ṣe ni ó bóyá ìwẹ̀ ló ń wẹ̀ torí ẹ̀ta máa ń sọ̀rọ̀ pa àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn níbi àlùwàlá wọn á ní wà dálìkù àbí wà tẹ̀lẹ́kì kó fọwọ́ gbó fúrọ́rọ̀ àwọn àfáà yòókù ká fọwọ́ gbó kò ṣe ọ̀ràn yẹn so ní sẹ́yìn tó fẹ́ ṣàlùwàlá lápẹ́jú ó wá gbé ọwọ́ rẹ̀ síbi táàpù ó dẹ̀ ṣe báyìí omi dẹ̀ gbogbo ọwọ́ lọ́dọ̀ àwọn afọ yòókù ó ti ṣàlọ́ ó ti náà nìyẹn àwọn màlìkíyà wọ́n gbà pé kí kí omi ti kárí oríkèéríkèé ara wa ni so ìwẹ̀ lẹ́fẹ́ wẹ̀ ẹni ṣáwà ẹ̀rẹ̀ gbé orí sínú ṣáwà omi ẹ̀rẹ̀ ó lọlẹ̀ bẹ́ẹ̀ so èyí tó pàtàkì jùlọ níbi ìwẹ̀ òun náà ni tààmìmù jẹ́sàjì lè máa kí omi kárí gbogbo ara wa so ká ṣàlùwàlá nígbà tá a bá fẹ́ wẹ̀ jẹ̀nàbà àbí hajj kò ń ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n ìwẹ̀ yẹn ti kún dáadáa ni tí a bá ṣe àlùwàlá ṣùgbọ́n kankan ni ipe tá a bá ṣe àlùwàlá àbí tá a bá ṣe àlùwàlá ó ti ń sìn kò túmọ̀ sí pé a lè fi ìwẹ̀ yẹn kí o ìwẹ̀ jànáàbà tá a wẹ̀ àbí ìwẹ̀ hajj tá a wẹ̀ àbí ìwẹ̀ nifas tá a wẹ̀ nù rẹ̀ àbí aṣàlùwàlá nù ẹ̀ a lè fi ìwẹ̀ yẹn kí o torí pé ẹ̀gbin ńlá la mú kúrò lára tabada ti mú ẹ̀gbin ńlá kúrò lára ẹ̀gbin kékeré ìyẹn hadafu asgar asọ̀fún alẹ́kẹ̀kẹ́ ni tí ò lálùwàlá kí ló bẹ lára ẹ̀ hadafu asgar ẹni tó ní janaba lára hadafu akbar sódì ńlá fi lè wẹ ìwẹ̀ janaba tó fi mú ẹ̀gbin ńlá kúrò lára ẹ̀gbin kékeré náà ti tẹ̀lé ṣé o ti yé ṣọlá àtúnṣọlá ilé ọlọ́run àti. náà kò bánu rárá kí masjid àti sàárè kan jọ wà papọ̀ níbi kan náà ìṣe táwọn ẹ̀mí wọn ṣe tó wá ní lágbáyá ló kọ́ mọ́ṣáláṣí nìkó tó wá jáde láyé nì wọ́n á ní kan sí síbi kíbla mọ́ṣáláṣí àbínú ilẹ̀ mọ́ṣáláṣí eléyìí ìkan tí ó takò súnà níbo Muhammad sallallahu alaihi wa sallam ní haramu so irú sàárè bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ wú kúrò bẹ́ẹ̀ tó bá ti mọ́ṣáláṣí yẹn ló bá sàárè yẹn bẹ́ẹ̀ wọ́n ní láti gbé mọ́ṣáláṣí so èyí tó bá bára wọn bẹ́ẹ̀ so way out òun nìkan fẹ́ǹsì ọ̀fun bó tiẹ̀ jẹ́ pé ìpìlẹ̀ òun ni pé sàárè a ní láti máa lọ sin àwọn èèyàn sí ìtẹ́ni kò ń ṣe ilé ṣùgbọ́n ká níwò ẹ̀ ṣẹlẹ̀ táwọn èèyàn wá fẹ́ ṣe é ṣùgbọ́n gbọ́dọ̀ fẹ́ǹsì ọ̀fun tí ògiri mi máa wà fún sàárè yẹn tí ó fẹ́ tí ó mú sàárè yẹn kúrò níbi kí ògiri màṣáláṣí so ṣùgbọ́n ìpìlẹ̀ òní pé a kì í sin òkú sílé a máa sin òkú sílé táwọn yóò ti máa ṣàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ ògbélé iye arúgbó tó ń bá sin òkú òun sílé òun fi bo àṣírí òun fi pọn ilé yìí wọ́n rà ó dì náà ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àdúrà táwọn yorùbá máa ṣe fún torí pé nígbà tí àwọn mùsùlùmí bá wọ ìtẹ́ lọ ó ládùúgbò àtàlẹ́tì ọ̀la àtàmùtò ní ká máa ṣe assalamu alaikum ala diyari minal muslimin wal رحم الله المستقدمين منا والمتأخرين وجعل لكم ولنا ولكم العافية وإن إن شاء الله بكم لاحقون eléyìí ni àdúrà tán ní ká so ẹlòmíì yóò dìnáì òkú rẹ̀ ní àwọn àdúrà báyìí pẹ̀lú kó sin òkú ẹ̀ sílé torí pé ọgọ́rọ̀ àwọn èèyàn náà ń lọ sí ní iṣẹ́ lójoojúmọ́ lójoojúmọ́ sòun dẹ̀ gbókùtì ẹ̀ sílé nìyí tó ṣe wípé ó dì náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní ìṣòwòláwà rẹ̀. Láti ìpàdé wa wà ní pé àdéjìjọ yìí ìpàdé ilẹ̀ ṣé ìpàdé wà láti tó wa náà nínú ẹ̀rí àkíyèsí rẹ̀. náà ọ̀tọ̀ ni wípé ṣé ni hadithi ó lẹ ọ̀tọ̀ ni pé kọ́ńtẹ́ǹtì ẹ̀ ìjùmọ̀ wà lórí ẹ̀ nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀sìn wa kò ń ṣe bí ṣé ni nìkan láti mú ẹ́ a máa mú ẹ̀sìn wa níbi nǹkan tí àwọn mùsùlùmí ìṣáájú tí wọ́n dúró lé lórí sọ̀rọ̀ mi yé torí pé àwọn tá a question lára wọn nìyẹn àdìsí lè lẹ̀ bọ̀ kọ́ńtẹ́ǹtì àdìsí yẹn ìtàwọn èèyàn ti ń practice bọ̀ wá ni so it's like àdìsí yẹn kọ́ là ń lò ìtàwọn mùsùlùmí ti ń ṣe bọ̀ wá òun là ń lò ṣẹ́tìyé bá a ṣe ní Quran àní hadith àníkìní ìjìmáà so báwọn mùsùlùmí ti ń bá bọ̀ wá ní ààrẹ yẹn kan tó dìde tó ní nǹkan yìí ni kò rí bẹ́ẹ̀ tó takò so hadith yẹn kọ́ là ń lo bó ti jẹ́ pé content hadith yẹn ó jọ ìṣe yẹn so torí ẹ̀ wọ́n á ní ìṣìmọ́ bẹ̀ ló yẹ so ẹni tó wá wá òkè ah, wọ́n lọ hadith tẹ̀ ń hadith ẹ̀fù kan náà lò ìṣìmọ́ ni wọ́n lò so wallahu alam.

báwo la ṣe fẹ́ mọ tí a lè tẹ̀lé àwọn ankẹ́tì wa pẹ̀lú táàmù sunrise yẹn àti jíjẹ́ tó ṣe gbọ́dọ̀ sọ pé kí òun tó lè yẹn náfìlà ó nígbà tí òun yẹn bá yọ sókè tó wá dàbí dédé bí dísáǹtì pẹ̀ ìṣòwò la fẹ́ mọ̀ tí yóò bá tún wá sí lójoojúmọ́ kúrò kan á ti di àná. nam hadithi tí ẹ tọ́ka sí hadithi al-Imam Tirmidhi tí wọ́n gbà wá ah, ní hadithi yẹn ó ní hajj àti umra nínú tààmà tààmà tó pé pérépéré àwọn mídẹ́ gbà pé hadithi tí ó lálàáfíà ni lára àwọn tó gbà kú lálàáfíà wọn ni Sheikh Al-Albani rahimahullahu ta'ala so content hadithi yẹn ó ní man salla al-ghadata ẹni tó bá kírun àárọ̀ fi jama'atin ní jama'a thumma qa'ada ó wá jòkó yadhkurullah tó ń rántí ọlọ́wọ́ bá hatta tatlu'a ash tó ń fi ṣe gíní tó fi yọ ثم صلى ركعتين وكرك مجي كانت له كأجر حاجة وعمرة يوماني لا دعاج أتي عمره so قال قال الرسول صلى الله عليه وسلم تامة تامة تامة tó pé pérépéré sọ àwọn míì wọ́n gbà pé ó lẹ́ni àwọn mìíràn gbàgbà hadith tó ní àlàáfíà ni ṣùgbọ́n wallahu alam èyí tó tẹ̀wọ̀n ò ní pé hadith tó lálàáfíà ni so bó o la ma ṣe wá kà dàtí ta máa fi mọ̀ yí pé òòrùn àsìkò tí ó yẹ ká kí ni sọ̀rọ̀mí sọ̀lá asálàm ó jẹ́ ká mọ̀ wípé ká mọ̀ kíhun tí òun bá yọ ọ̀ǹtì ìgbà tó bá dà gẹ́gẹ́ bí kídàrún fin that is tí ó ju bí kíní ọkọ̀ lọ́wọ́ tí yíyọ rẹ̀ ò tí ju bí kíni ọkọ̀ lọ so lẹ́yìn ìgbà tán wò wọ́n wò bí ẹni pé kíni bí twelve to fifteen minutes after sunrise that is òun yọ báyìí gbára ká ṣe sùúrù bí ìṣẹ́jú méjìlá sí mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà ẹni a lè lo àdísì tí à ń sọ yìí so tẹ́tù ọ̀ṣán tó tánà bí sọ kò ń ṣe mílẹ́kì tó bá yọ that is a máa ṣe sùúrù láti yọ ọlọ́wà. nam uh, èèyàn ní láti farabalẹ̀ wo dáadáa torí ìgbà míì tí wọ́n ń pè ní sunrise èèyàn rí pé mistake wà mẹ́ ìgbà míì tẹ́ ń pè ní sunset àwọn tó sunset ni wọ́n gbìn so tẹ́ bá wò ó ìgbà míì táwọn ọkọ̀ pé òòrùn máa wọ̀ òòrùn before time ní wọ́n bí àtẹ́rẹ́ ní tí ó observe ilé ó lè mọ̀ nfa ó lè tó different to five minutes ìgbà mi ìgbà mi dẹ̀ ni ó lè tó three minutes so kíní àwọn orí set yẹn ó ṣe ń ta lè gbára rí fún ẹni tó bá ti jàrábà wọn dáadáa ni so kẹtọ́ lè sọ pé ẹ try láti observe ẹ̀ wò fún bí ọjọ́ mélòó kan eh, ìpìlẹ̀ nípa lè lò wọ́n ṣùgbọ́n a lè gbára lé wọn Allahu a'lam àbúrò um, a máa ń tọ̀ sí ya ọ̀nà tọ̀ lálẹ́ ìgbòho jáde wọ́n ní bọ̀dọ̀ tọ̀ sí ìtọ́nà ọ̀rọ̀ àwọn márùn-ún ṣé a lè fi irú bóòlù yẹn a lè bọ́ọ̀lù sọ̀rọ̀ láàrín káàkiri káàkiri sínú ẹ̀ náà tó bá ṣe pé nǹkan tí wọ́n ń fọ̀dù ni sẹ́pẹ́ nǹkan tí wọ́n fọ́nù tó yẹ pé tó máa fi tọ̀ wọ́n so ihe ti kúrò ní intern discourse ṣùgbọ́n pé wọ́n kàn máa ń tọ̀ sí wọn tó máa lè ti dàtọ̀ ẹnu á fi lẹ̀bẹ̀ àwọn náà fún máa so máa domi sùúrù kan bẹ́ẹ̀ ni a mọ̀ pé yẹn ni ó máa nílà omi yẹn so a nílè lóru bó bẹ́ẹ̀ máa ń fọ́ wọ́n yọ kànkàn àbí ọṣẹ sí ni wọ́n á fọ́ so máa domi sí ẹ̀ nímọ̀ pé kìíní wọn náà ara máa kọ́ bọ̀ kéèsì ọ̀tọ̀ ni pé ara kọ́ kéèsì ọ̀tọ̀ ni pé ókè omi wà nú ẹ̀ nísìn ṣáà lè lò ó nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀làwà سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك